àwíyé lonífẹ̀ ń fọ̀ àwíyé lonífẹ̀ ń fọ̀ àwíyé lonífẹ̀ ń fọ̀. afọgbóhùn. ó jẹ jókòó sí ibà wọn ọ gbé sórí ibà bí èrè ó sọ pé òun jáde lè wèrè kan. gbẹ́nu sọ̀hún jàre what are you saying that is not even making any sense. àṣà àti ìṣe ni mo wọ́n uphold. I'm a custodian of tradition and culture and I will not let it ruin the name of my forefathers ṣẹlẹ̀ náà tí wọ́n ní jẹ́jẹ́ ọ̀bùnà bùkà kiri ẹ ti ti ṣe ti yìí àbí kí ló tẹ̀ lé mi màá jẹ́ǹjẹ́ fún yín o kí ló dé. ṣé kò tí tó o ò tí ì jẹ mìíràn tó ṣọ́dọ̀ bàtí má fẹ̀mí mi lélẹ̀ pátápátá nítorí tiẹ̀ èmi ọkọ rẹ náà èmi ní. dákun ìwà àti ta ni sọ fún mi ìwà ìwà ìta ni a ní mi kì í ṣe ìyàwó rẹ. ìbò oníṣègbè jòó jòó tó. abomination young man what is your problem you were about to make our regent the second in command to the gods of the great Okela kingdom to kneel down for you. Mm nígbà tí wọ́n ti dá délé ilé ẹ̀ sì gbọ́dọ̀ ní kíríjì pẹ̀lú ọkùnrin kankan wọn èèwọ̀ ni. this is terrible very terrible. àdélé kò tẹ́rìbù òfin àtàṣà àlùlà tẹ̀lé kò tẹ́rìbù. àdélé. Sanmi àti Yèmí ṣe sọ wípé mo ti rí wúmà èrè. ọ̀ságádò òfìrìgádò ọ̀nẹ́gbà kẹ̀kẹ́ máyẹ̀ adíá fún Ọ̀rúnmìlà ó ní ẹ má bọ̀gbìn ẹ tó lọ́ọ́ fi bọ òòṣà tútù lẹ́rìn awo ẹ̀rọ lẹ́rọ̀ òòṣà. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ adélé ọba ni mí mo dẹ̀ ti bá a lórí gbogbo nǹkan nínú mi. mi ìfọ́ fún yín tí bá ṣe fún yín ni kẹsàn-án mi ìfọ́. àwọn òbí ṣe ọlọ́run ṣùgbọ́n àwọn ọlọ́run bá òkòtò ní ayé lọ́wọ́. ẹ kì í mú àṣẹ fún yín nínú ayé nínú ayé ṣé kí n sá fún yín ni inside life yìí ṣé kí n sá fún yín ni kí ni mo ṣe. ti sún mi ó ti sún mi ó ti sún mi i'm tired ó ti sún mi. ìdálò níṣèlú eégún ló ń gbowó bòmí a sì lè ti torí pé ọ̀làjú dé ká fojú egbò tẹ̀lẹ̀. imagine mo fẹ́ wá bá ìyàwó mi àfẹ́sọ́nà mi níbí báyìí wọn àwọn àwọn àwọn guard ṣẹ̀ṣẹ̀ ń dúró wọ́n ń ṣàmì wọlé wọ́n ń dúró wọ́n sọ time tí máa tí máa lò kí tí wọ́n bá wà máa ń be restricted. ìyàwó mi ló ń ṣe mí ìyàwó mi ni ò jẹ́ kọ́nà mi dáa ìyàwó mi láyé rán sí mi. ọmọ tó lọ rèé ṣe ìbọn ló lọ rèé gbé wa. kí ni ó fi ṣe. Ah, elérù rẹ̀ ṣetán tí ó sun ginu. ó bá jà kárẹ̀ rà ibo lọ́wọ́ mi wà èmi ò fọwọ́ bá ọ̀jẹ̀ mo sọ fún ẹ ibo lọ́wọ́ mi wà. mi ìgbà torí ọ̀rọ̀ dùn tó sọ fún mi o mo gbà torí pé mo fẹ́ ní experience ibẹ̀ yẹn náà ni o. àwa dẹ̀ ní experience tó mad. àsìkò ti tó láti mú ọkàn ìdìbò wa ẹran ìdìbò rẹ. gbádé yanká gbádé yanká gbádé yanká àsìkò ẹ ti tó. omi ojú yóò gbọ́dọ̀ kàn sílẹ̀ inú ààfin èwo ni. No. Have you forgotten what the diviner said? àtọ́mí àtẹ̀jẹ̀ àtọ́mí àtẹ̀jẹ̀ àtọ́mí àtẹ̀jẹ̀ àtọ́mí àtẹ̀jẹ̀ ara rẹ kó gbàbọ̀dé. No, no, no, no, no, no, no, no, no, no, no. Coming soon on Okiki Premium TV.